àgbéyẹ̀wò ìròyìn lórí yorùbá broadcasting network. ẹ kálẹ́ àsìkò iṣẹ́ àtàárọ̀ ẹ káàbọ̀ sójú wòran ti ìkànnì yorùbá broadcasting network ybn ìkànnì tó fi yorùbá pọ́nbélé tí ò lábùlà gbé ìròyìn rẹ̀ àti ètò rẹ̀ ọlọ́kanjọ̀kan jáde wọ̀nyí ni àgbéyẹ̀wò ìròyìn fún ti àṣálẹ́ yìí látẹnu ṣèyí ìpàdé ọlá ṣáájú ẹ̀gbọ́n kó tó wà nínú ìròyìn náà ẹ̀bù fọpo tìlú parakọ́ọ̀tì ni ó bẹ̀rẹ̀ iṣẹ́ nígbà tí ó bá fi di ìparí oṣù kejì ọdún yìí gẹ́gẹ́ bí ìjọba àpapọ̀ ṣe fi síta ẹnìkan tó jẹ́ olùdásílẹ̀ ilé ìjọsìn kan nílùú àbújá ni wọ́n ti fẹ̀sùn kàn pé ó lé aya àti ọmọ rẹ̀ mẹ́fà síta abẹnugan ilé aṣòfin ìpínlẹ̀ èkó ọbaṣá ló ti pàdánù bàbá tó bí láyé lóòrọ̀ òní àjọ tó ń rí sí oògùn àti ohun tẹ́nu oúnjẹ tí a mọ̀ sí NAFDAC ló ṣe kìlọ̀kìlọ̀ pé àwọn nǹkan ìpara tí a mọ̀ sí caro white eléyìí tí àwọn kan ń lò láti jẹ́ kí wọ́n pupa sí i ni kò dáa fún àgọ́ ara wọn ọkùnrin tó tó àádọ́rin seventy àti àwọn obìnrin tó tó bíi ẹgbẹ̀ta ó dín mẹ́jọ five hundred and ninety two ni wọ́n fi ẹ̀sùn kàn wípé aya tàbí ọkọ wọn lù wọ́n láàrin ọdún kan ní ìpínlẹ̀ èkó ìyá àgbà kan rèé eléyìí tó ṣekú pa ọmọ ọmọ rẹ̀ ní ìpínlẹ̀ èkó nínú fọ́nrán kan eléyìí tó ti ń jà rìn káàkiri owó iléeṣẹ́ ọlọ́pàá tẹ arákùnrin kan tó lu ọmọ ilẹ̀ thailand kan ní jìbìtì owó rọ̀gùnrọ̀gùn ìyẹn ẹgbẹ̀rún lọ́nà okòólélúgba ó dín mẹ́rin two hundred and sixteen two hundred and sixteen thousand dollars àti mílíọ̀nù lọ́nà ọgbọ̀n náírà àwọn olùgbé ti òkun àjá ni wọ́n ti kẹ́gbẹ̀jarì pé kíjọba dákun dábọ̀ ṣẹ́wélé ìpinnu àti da ilé tó tó bí ẹgbẹ̀rún méjì wó lulẹ̀ lójúnà àti fàyè gba iṣẹ́ àkànṣe òpópónà tí ó lọ láti ìlú èkó lọ sílùú calabar ilé-ẹjọ́ ti yọ ọba àlàyé kan nípìnlẹ̀ ondo kúrò lórí àlééfà lẹ́yìn ọdún mọ́kàndínlọ́gbọ̀n tó ti wà lórí ìtẹ́ ńlá àwọn baba ńlá rẹ̀ wọ̀nyí àti àwọn rèmí ilẹ̀ máa láǹfààní àti gbọ́ nígbà tá a bá lọ sókè lọ́hùn tá a bá padà dé. ọ̀kan lára àwọn ọmọ orílẹ̀-èdè yìí tó ń gbórílẹ̀-èdè United Kingdom pawó lórí ayélujára MD Tiamiyu tó ta òje jápa fún àwọn òyìnbó nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò kan níròyìn sọ di mímọ̀ wípé wọ́n ti lé padà wá sórílẹ̀-èdè yìí Tìámíyù yìí tí ọ̀pọ̀lọpọ̀ ọmọ Nàìjíríà rí bí ọ̀dàlẹ̀ látàrí bí ó ṣe ń tutùkùtù fún àwọn òyìnbó lórí ìkànnì BBC wípé bí ọmọ nàìjíríà bá ti ní àwọn fẹ́ wá sórílẹ̀-èdè united kingdom wá kàwé àbí ṣe ohun mìíràn níṣe ni wọ́n ń fi dá ọgbọ́n láti sálọ kúrò nínú ìgbé ayé ìnira torílẹ̀-èdè nàìjíríà èyí ni wọ́n ń pè ní jápa ìròyìn ṣe lẹ́láì wípé oṣù kẹta ọdún 2024 yìí lọ́wọ́ àwọn òyìnbó tẹ́ tí wọ́n sì ní èyí tó ṣe ní ìlú ọ̀hún tó kó máa bọ̀ wá sórílẹ̀-èdè bàbá rẹ̀ lẹ́yìn tíjọba orílẹ̀-èdè United Kingdom yìí ti fún ní ẹgbẹ̀rún lọ́nà ọgọ́jọ pound owó orílẹ̀-èdè náà ìyẹn one hundred and sixty thousand pounds tí wọ́n ní ó fi kọ́lé sílùú rẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà ọ̀rọ̀ náà ló ti ń bi awuyewuye oríṣiríṣi tí àwọn ọmọ nàìjíríà sì ti ń sòkò ọ̀rọ̀ kò bákùngbé ránṣẹ́ sí Tìámíù wípé ṣótán bí ó tán tẹnitẹni tèkísà níta tán. olóyè Fáyẹmí ẹlẹ́bùíbọn tó jẹ́ ọ̀kan lára àwọn adarí ìṣẹ̀ṣe lọ́ṣogbo tìpínlẹ̀ Ọ̀ṣun ló ti sọ̀rọ̀ lórí ilé ìjọsìn fáwọn oníṣẹ̀ṣe kan tí wọ́n ṣí sí agbègbè àtẹlẹwọ́ lọ́ṣogbo tó jẹ́ olú ìlú ìpínlẹ̀ ọ̀ṣun ibi ìjọsìn náà ni wọ́n ti ní àwọn fẹ́ kíjọba máa fún àwọn ní ìdánimọ̀ tiwọn gẹ́gẹ́ bí àkànṣe iṣẹ́ èyí tó ń ṣe ìgbélárugẹ àwọn ohun tó jẹ́ tiwa nílẹ̀ adúláwọ̀ wọ́n ni wọn yóò máa ṣẹ̀sì níbẹ̀ ní gbogbo ọjọ́ àbámẹ́ta láti aago mẹ́wàá sí méjìlá nígbà tí akápò ẹgbẹ́ ìkọ́lé náà ń sọ̀rọ̀ ògúndèjì ẹlẹ́bùíbọn ṣàlàyé wípé igba mílíọ̀nù owó náírà ìyẹn two hundred million naira ló gbé ilé ìjọsìn náà Trump dúró èyí tí àwọn olólùfẹ́ ìṣẹ̀ṣe jákèjádò ilẹ̀ yìí àti lókè òkun parapọ̀ láti dá fún ìtẹ̀síwájú iṣẹ́ Olódùmarè gẹ́gẹ́ bí ó ṣe fi léde ọmọ orílẹ̀-èdè yìí kan Ellen Williams ni wọ́n ní ó ti forúkọ ara rẹ̀ sínú ìwé ìtàn àgbáyé ti Guinness World Record lórí ṣíṣe irun àtọwọ́dá tó pọ̀ jùlọ gẹ́gẹ́ bí àjọ world guinness record ọ̀hún ṣe fi lọ́jọ́ ajé àná wọ́n ní ìrọ̀ ọ̀hún gùn níwọ̀n ẹsẹ̀ mọ́kànlá lé péréte eleven feet and eleven inches tí wọ́n ní ó sì gba elin ní oṣù kan àti ọjọ́ díẹ̀ tí irun tó rà fi ṣiṣẹ́ náà tó mílíọ̀nù mẹ́rin lé ní díẹ̀ lówó náírà yẹn four point one million naira Williams ẹni ọdún mọ́kànlélọ́gbọ̀n náà ló ti fi ìdùnnú rẹ̀ hàn lórí àṣeyọrí iṣẹ́ ọ̀hún àti wípé ó ní òun gba ìwúrí láti ṣe iṣẹ́ ọ̀hún látara Drew Barrymore tó ti kọ́kọ́ ṣe irúfẹ́ iṣẹ́ bẹ̀ síwájú òun Olúwaṣèyí Ṣóhùnmí ló ń jábọ̀ ìròyìn fún ìkànnì Yorùbá Broadcasting Network YBN. ẹ káàbọ̀ padà lónìí nǹkan yan níléeṣẹ́ ọba tó ń rí sí ọ̀rọ̀ iná ọba lórílẹ̀‐èdè nàìjíríà gẹ́gẹ́ bí àwọn òṣẹ́ tó ń rí sí iná ọba lórílẹ̀‐èdè nàìjíríà ṣe fa ìbínú yọ eléyìí tí wọ́n sì fẹ̀hónú hàn lólú iléeṣẹ́ ti àjọ ọ̀hún tó wà nílùú àbújá àwọn ọ́fíìsì ọlọ́kanòjọ̀kan ni wọ́n gbé tìpá tó fi mọ́ ọ́fíìsì tó jẹ́ ti alákòóso fún ọ̀rọ̀ iná ọba lórílẹ̀‐èdè nàìjíríà olóyè adébáyọ̀ adélábù eléyìí tó pé òun àtàwọn òṣìṣẹ́ rẹ̀ ni wọn ò jẹ́ kí wọ́n láǹfààní àti wọ ilé tó jẹ́ ti ilé iṣẹ́ ọba ọ̀hún tó wà lágbègbè ti maitama ní ìlú àbújá ẹni tó jẹ́ akọ̀wé àgbà fún àjọ àwọn tó jẹ́ òṣìṣẹ́ ti iná ọba ọ̀hún ìgbèríko Dominic so fi ọ̀rọ̀ léde fáwọn akọ̀ròyìn lẹ́yìn ìfẹ̀hónúhàn ọ̀hún sọ ọ́ náà pé ìgbésẹ̀ àtìgúnlé ìfẹ̀hónúhàn níláyú náà àti rí pé ìjọba dá owó náà bá padà sí iye tó wà tẹ́lẹ̀ àti àwọn ìbéèrè míì ọlọ́kanjọ̀kan tí àwọn òṣìṣẹ́ ọ̀hún ń béèrè lọ́wọ́ ìjọba ó ní ìgbésẹ̀ ìfẹ̀hónúhàn tó ti bẹ̀rẹ̀ látọjọ́ ẹtì ọ̀sẹ̀ tó kọjá òun ni wọ́n ṣẹ́wélé lẹ́sẹ̀ rí i pé wọ́n wá fún ìjọba àpapọ̀ ní gbèdéke ọjọ́ wípé ńṣe ló ń ṣe ìṣàkóso iléeṣẹ́ ọ̀hún gẹ́gẹ́ bí dúkìá ti ara rẹ̀ àwọn ìjọ ọ̀hún náà sọ ọdún mọ̀ pé àwọn ó tẹ̀síwájú bí ìjọba bá fi kùnà láti tì mú àwọn ìbéèrè wọn ọ̀hún ṣe tàbá pé àwọn òṣèlú orílẹ̀-èdè nàìjíríà lápapọ̀ lóye pé lọ́jọ́ kẹtàlá oṣù karùn-ún tẹ̀wá nù rẹ̀ yìí ni wọ́n lọ sí ọ́fíìsì àwọn àjọ tó ń bójútó ọ̀rọ̀ náà ọba lórílẹ̀-èdè nàìjíríà eléyìí tí wọ́n sì gbé wọn ti pa látàrí pé wọ́n ń béèrè fún kí wọ́n dá owó eléyìí tó ń ṣe ẹ̀lẹ́kùn rẹ̀ fún àwọn oníbàárà náà ọba tó wà nípìn a tí a mọ̀ sí band a eléyìí tí ó ti ń gun àwọn aráàlú lára àwọn tí àwọn ajínigbé jí gbé ní agbègbè ti dáwákì ní ìlú àbújá ọ̀hún ni wọ́n ti gba ìyọ̀ǹda báyìí àwọn tó jẹ́ agbébọn ọ̀hún tó wọṣọ ológun tó tó bíi àádọ́ta náà ya wọ agbègbè dáwákì ọ̀hún tó wà ní òpópónà ti kógbá nílùú àbújá eléyìí tó ṣe pé wọ́n sì jí àwọn èèyàn tí kò dín ní ogún lọ gẹ́gẹ́ bí àwọn ọkọ̀rọ̀ sí ẹ̀dá àwọn ìyàwó agbè ọ̀hún tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní yìnbọn kọ̀sẹ̀kọ̀sẹ̀ ní nǹkan bíi aago méje àbọ̀ àṣálẹ́ eléyìí tí wọ́n sì kó àwọn èèyàn ọ̀hún ní lẹ́yìn tí wọ́n ṣe iṣẹ́ wọn fún bíi odidi wákàtí kan láìsí pé ẹnìkan jáṣu wọn pẹ̀lú bí wọ́n ti wá ń kó àwọn èèyàn lọ láti rí àwọn ẹ̀ṣọ́ aláàbò tó fi mọ́ àwọn aṣọ ti ọ̀tẹlẹ̀múyẹ́ eléyìí tó ń gbé pẹ́rẹ́ kíka náà pẹ̀lú àwọn ajínigbé ọ̀hún eléyìí tó sì mú kí wọ́n gbà tí ọwọ́ ìgbédùn wọn tí wọ́n ju àwọn tó jẹ́ ènìyàn tó jí gbé ọ̀hún sílẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ti sọ àwọn èèyàn náà ní kálukú wọ́n sì jẹ́ pé wọ́n júbà ìwòrò ní kété tí wọ́n ti gba ìyọ̀ǹda kúrò lákàtà àwọn èèyàn ọ̀hún ọ̀gá àgbà ọlọ́pàá fún olùlọ àbújá ìyẹn Bernard Igwe lásìkò tó ń sọ̀rọ̀ fáwọn akọ̀ròyìn sọ́dún pé òun lòún léwájú ìgbésẹ̀ àti dóòlà àwọn èèyàn ọ̀hún eléyìí pàápàá jùlọ lásìkò tó ń dé àwọn orí òkè kan tó ń pè ní Mpakwe ní ìlú àbújá ọ̀hún ó ní bó tilẹ̀ pé àwọn kọ̀rọ̀ sí ẹ̀dá ọ̀hún òun ni wọ́n rọ́nà sá lọ ṣùgbọ́n púpọ̀ nù wọn ló fara kọta ìbọn lọ wá ní àwọn tí wọ́n dé làwọn náà púpọ̀ nù wọn náà ti yọ̀ǹda tí wọ́n sì wà pẹ̀lú àwọn mọ̀lẹ́bí wọn nígbà tí àwọn mìíràn sì ń gba ìtọ́jú nílé ìwòsàn. Finish the rescue effort. I led the operation personally. There's no person that is in any kidnapper's Then All has been rescued. They have returned back to their homes. As we are coming down from the mountain, we saw those who, are, who are exhausted. We have to pick them and took them to Gwarinpa Hospital. ìjọba ìpínlẹ̀ èkó ti sọ ọdún pé kò dín ní àwọn ọkùnrin tó tó bíi àádọ́rin seventy ni wọ́n ti fi ẹjọ́ sun iléeṣẹ́ ọba tọ́lórí sọ̀rọ̀ obìnrin ní ìpínlẹ̀ èkó pé àwọn aya wọn ni wọ́n ń lù wọ́n bíi bàrà fún odidi ọdún kan gbáko wọn ní láàrin ọdún kan ọ̀hún àwọn obìnrin tó tó bíi ẹgbẹ̀ta ó dín mẹ́jọ five hundred and ninety two náà ni àwọn náà fowókọ́lẹ̀ pé àwọn ọkọ àwọn jẹ́ àwọn tó ń lù àwọn bí aṣòfin láàrin ọdún kan bákan náà àyẹ̀lẹ́ tó jẹ́ alábòójútó fún iléeṣẹ́ wa tó ní sí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ti àwọn obìnrin àti iléeṣẹ́ olùgbé ní ìpínlẹ̀ èkó abilékọ cecilia dada tó fi ọ̀rọ̀ ohun tó àwọn akọ̀ròyìn létí níbi tó ti ń jábọ̀ iṣẹ́ ìrújú ti iléeṣẹ́ ọba rẹ̀ láàrin ọdún kan nílùú ìkẹjà tí ṣe olúlu ìpínlẹ̀ èkó ibẹ̀ ló sọ ọdún pé àpapọ̀ ẹ̀sùn ọlọ́kanòjọ̀kan òun sixty two òun náà ṣe àkọsílẹ̀ rẹ̀ láàrin ọdún kan ó ní àwọn tó tó bí ọkùnrin mẹ́tàdínlọ́gbọ̀n twenty seven àti obìnrin tó tó bí òjìlélúgba ó lé méje two hundred forty seven òun ni wọ́n fi ẹ̀sùn ọlọ́kanòjọ̀kan pé àwọn ọkọ àwọn ń dúnkookò wọ́n sì ń fìyà jẹ wọ́n lọ́nà àìtọ́ nígbà tí àwọn ọkùnrin tó tó mẹ́tàlélógójì forty three àti àwọn obìnrin tó tó bí òjìlélọ́ọ̀ọ́dúnrún ó lé márùn three hundred forty three hundred forty-five òun ni wọ́n sọ ọdún mọ̀ pé àlùbami ni aya tàbí ọkọ àwọn ń ṣe àwọn ṣe láàrin àkókò ọ̀hún abilékọ dàda lásìkò tó wá ń sọ̀rọ̀ sọ́dọ̀ pé ìgbésẹ̀ lọ lọ́wọ́ lójúnà àti rí pé ìjọba ìpínlẹ̀ kò ṣe ìkọ́lé àwọn tí ó ń fojú winá wàhálà ọ̀hún eléyìí tó pé níbẹ̀ ni wọ́n sì máa fún wọn ní ilé gbígbé fún àwọn àkókò kan ó ní bákan náà ni wọ́n sì máa gbà wọ́n lámọ̀ràn bákan náà ni wọ́n sì ṣèrànlọ́wọ́ fún wọn láti rí agbẹjọ́rò ó ní ilé ọ̀hún ni wọ́n kọ́ sí agbè agedengbe nílùú ìkẹjà bẹ́ẹ̀ náà ni yóò sì rí pé wọn ò ní fàyè gba irúfẹ́ àwọn ìwà kò tọ́ yìí nípínlẹ̀ ọ̀hún nípínlẹ̀ èkó bákan náà ìyá àgbà kan ni wọ́n ti fi ẹ̀sùn kàn pé ó ṣekú pa ọmọ tuntun jòjòló tí ọmọ rẹ̀ ṣẹ̀ṣẹ̀ bí ní agbègbè ti àjá ìyẹn nípínlẹ̀ èkó ní ìyá ọ̀hún lọ pé lásìkò tí ọmọ rẹ̀ tọ́jọ́mọdé ọ̀hún tó sì fi lóyún ọ̀hún lọ pé ó mú pamọ́ tí kò sì yẹ kó yọ síta títí ọmọ ọ̀hún fi bí ọmọ ní kété tí ọmọ ọ̀hún bímọ tán níyà ọ̀hún sì dá ọmọ tuntun jòlóló ọ̀hún légbodò eléyìí tó sì sin òkú ọmọ ọ̀hún tó pé ọmọdébìnrin ọ̀hún tí kò tí ì lọ́jọ́ lórí púpọ̀ ọ̀hún ló ṣàlàyé ọ̀rọ̀ nínú fọ́nrán kan tó ti ń jà rìnrìn káàkiri eléyìí tó sì yẹ pé ó ti sọ ọ́ mọ̀ pé wọ́n ti mú ìyá àgbà ọ̀hún sí akóló iléeṣẹ́ ọlọ́pàá nígbà tí ọmọdébìnrin ọ̀hún sì nílò ìtọ́jú látọwọ́ àwọn aráàlú. Okay, is you that born call your mother. Yes. Is you the one that call your mother. Be your pikin cry, your mommy you hear the voice come. No, But your pikin was alive. Or you don't know she no came worry. out, I don't even know what was going on. She she now carried the picket. When there's no proper okay. treatment. So I will turn. As as the neighbors, they no hear you are not hear any voice. As in that I no hear anything. You didn't even shout out. people not hear anything. As when I did this. Mm, uh, now you are na you are your mom dey inside. Yeah. They carry yourself go backyard inside that bush. Down down down. Say na inside bush you go burn am. No backyard. Backyard that back there you have to like see. Mm. so after you after you born and your mummy come now him na him discharge you Now your mommy discharge you placenta come out placenta come out now if no come out you go go sit down like this then for where placenta no come out. iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn sọ ọdún pé òun ti rọwọ́ tó ọmọkùnrin kan tó rúkọ jẹ́ Chimerese Chinedu lórí pé ó lu ọmọ ilẹ̀ ti Thailand kan ní jìbìtì owó rọ̀gùnrọ̀gùn tó tó bíi ẹgbẹ̀rún lọ́nà okòólélúgba ó dín mẹ́rin owó dọ́là ìyẹn two hundred and sixteen thousand dollars gẹ́gẹ́ bí wọ́n ti sọ wọ́n ní àfúrásì ọ̀hún ló tan ọmọ ilẹ̀ ti Thailand ọ̀hún tó sọ ọdún pé òun ó ta kẹ̀kẹ́ ẹlẹ́sẹ̀ mẹ́ta tí a mọ̀ sí tricycle fún eléyìí tí yóò sì ná ní ọ̀pọ̀lọpọ̀ owó lẹ́yìn tí ó gba owó ọ̀hún tán ló tún lọ ṣe àrọ́dàrọ́dà ìwé kan tó fi ń ṣe àfihàn pé àwọn ẹ̀ṣọ́ aláàbò òun ni wọ́n ti gba àwọn kẹ̀kẹ́ ẹlẹ́sẹ̀ mẹ́ta ọ̀hún tóun kó bọ̀ lọ́wọ́ òun bẹ́ẹ̀ ló sì sọ ọdún pé òun ó nílò tó mílíọ̀nù lọ́nà ọgbọ̀n náírà mìíràn eléyìí tí òun fi gba àwọn alùpùpù kẹ̀kẹ́ ẹlẹ́sẹ̀ mẹ́ta ọ̀hún sílẹ̀ eléyìí tí yóò sì tún rí gbà lọ́wọ́ ọmọ ilẹ̀ Thailand ọ̀hún àfúrásì ọ̀hún ló pé nígbà tó gbowó ọ̀hún tán ló fẹ́ ẹsẹ̀ fẹ́ eléyìí tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní wá kó tó di pé wọ́n rọ́wọ́ tó lọ́jọ́ kẹwàá oṣù karùn-ún tí àwánú rẹ̀ yìí ní ìpínlẹ̀ Enugu lẹ́yìn tí wọ́n ti fojú sọ́nà pẹ̀lú àjọṣepọ̀ láàrin gbogbo iléeṣẹ́ ọlọ́pàá àtàwọn ẹ̀ṣọ́ aláàbò mìíràn arákùnrin ọ̀hún ló ti wá wà ní akóló iléeṣẹ́ ọlọ́pàá báyìí eléyìí tí wọ́n fi ọ̀rọ̀ wá lẹ́nu wò kó tó di pé wọ́n fojú rẹ̀ ba ilé ẹjọ́ láti ìpínlẹ̀ ọ̀yọ́ ilé aṣòfin ìpínlẹ̀ ọ̀yọ́ ló ti bọ́wọ́ lu ìbéèrè gómìnà ṣèyí mákindé láti ya owó kan tí èrè tó bílíọ̀nù lọ́nà mẹ́wàá náírà gẹ́gẹ́ bí owó tí wọ́n fi ṣe àgbéǹde ẹ̀ka ètò ẹ̀kọ́ kalábọ́dé ní ìpínlẹ̀ ọ̀hún owó ọ̀hún ó sì jẹ́ ilé tí wọ́n gbà lọ́wọ́ ilé ìfowópamọ́ ti fidelity ilé tí wọ́n sì láǹfààní àti ta owó ọ̀hún padà láàrin ọgbọ̀n oṣù ilé tí wọ́n ti fi ọ̀rọ̀ léde abẹnugan ilé aṣòfin ọ̀hún àdébọ̀ ògùndòyìn eléyìí tí ó ka lẹ́tà gómìnà sétí àwọn akẹgbẹ́ rẹ̀ níbi ìjókòó wọn tó wáyé lónìí sọ ọ́ mọ̀ pé ìgbésẹ̀ ọlọ́kan-ò-jọ̀kan ni yóò fún ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ láti láǹfààní àti gba owó ọ̀hún eléyìí tí yóò ṣe pé òun ni wọ́n fi láǹfààní àti ṣe àwọn iṣẹ́ àkànṣe kan eléyìí tí báńkì àgbáyé yóò ṣùgbà wọn láti pèsè ẹ̀kọ́ ètò ẹ̀kọ́ tó délé tó doko mákindé wa sọ ọ́ mọ̀ pé gbogbo ìgbésẹ̀ àti ìyá owó ọ̀hún ló jẹ́ ọ̀kan lára ọ̀nà eléyìí tí ó tún ṣe ìrànlọ́wọ́ fún ìṣèjọba rẹ̀ láti rí pé ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ti aráàlú ó jẹ́ ilé ìtàn àwọn tó jẹ́ aṣòfin ọ̀hún kọminú lórí bí ipò tí ètò ọrọ̀ ajé wà eléyìí tó mú ara ní aráàlú kòkòkò báyìí tí wọ́n sì ké sí gómìnà látúbọ̀ tẹpámọ́ra iṣẹ́ lójúnà àti rí pé ara rọ àwọn olùgbé ìpínlẹ̀ náà ọba aláyé kan ní ìpínlẹ̀ Ondo ọba Michael Adétúnjì Olúwọlé òun ni ó jẹ́ eléyìí tí wọ́n ti yọ lóyè báyìí látọwọ́ ilé-ẹjọ́ gíga tó wà nípínlẹ̀ Ondo eléyìí tó fi kalẹ̀ sílùú Ọ̀wọ̀ ọba aláyé ọ̀hún òun ni wọ́n yọ kúrò bíi jìgá lórí àlééfà àwọn ọba ńlá rẹ̀ lẹ́yìn tó ti lọ́dún mọ́kàndínlọ́gbọ̀n lórí àpèrè ọ̀hún àwọn tó jẹ́ ti ẹbí ọmọoyè ti olúlé ọmọlọ́jà ni wọ́n ti sọ ọdún pé ọ̀nà tán gbà yan ọba àlàyé tẹ́lẹ̀ rí ọ̀hún sórí àpèrè ọ̀hún òun ló lẹ́jà ń bákan nínú adájọ́ adémọ́lá ẹnikóòmẹ̀yìn nínú ìdájọ́ rẹ̀ lórí ẹjọ́ kan sí arákùnrin adéwùmí fábùlùjẹ tí ó pè òun ló jẹ́ ilé ètò ìsọdún pé ọ̀nà tán gbà yan ọba ọ̀hún sí orí àpèrè rẹ̀ ní ó díẹ̀ káàtó wá ní kí ọba olúwọlé jáwọ́ nínú mímáa pe ara rẹ̀ lọ́ba àlàyé bákan náà ló sì ké sí àwọn ọmọlẹ́ gẹ́gẹ́ bíi ti olúlé ọmọlàjà láti rí i pé wọ́n bẹ̀rẹ̀ sí ní gbé ìgbésẹ̀ àti fa ọmọ yìí kalẹ̀ láti bọ́ sórí àpèrè ọ̀hún ìjọba ìpínlẹ̀ èkìtì ló ti fa ìwé sọ̀wédowó ọlọ́kan-ò-jọ̀kan tó tó bíi mílíọ̀nù lọ́nà ọ̀ọ́dúnrún náírà lé àwọn tó yẹ pé àwọn dúkìá wọn eh, ni wọ́n dàwó lulẹ̀ lójúnà àti ṣe iṣẹ́ àkànṣe ibi ìgbọ́kọ̀sí kan eléyìí tí ó jẹ́ ọ̀kan lára àwọn iṣẹ́ àkànṣe ọlọ́kanòjọ̀kan tí wọ́n fẹ́ ṣe sí àgbètì àtúnkọ́kọ́ ní èlò Adó-Èkìtì tí ṣe olúìlú ìpínlẹ̀ Èkìtì igbákejì gómìnà nípínlẹ̀ ọ̀hún Monísádé Afúyẹ́ ni ó fa ìwé sọ̀wédowó ọ̀hún lé àwọn tí ọ̀rọ̀ ọ̀hún kàn lọ́wọ́ ní agbègbè Fájuyì nílùú Adó-Èkìtì bákan náà iṣẹ́ àkànṣe ọ̀hún gẹ́gẹ́ bí sọ òun láti rí i pé ìjọba ìpínlẹ̀ Èkìtì gba àwọn ibi tó jẹ́ birlikte kùnkùndùn ibi tí àwọn kòrò ṣẹ̀dá máa ń fara pamọ́ sí ilé ìtàn ti wá bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ lójú rẹ̀ báyìí lójúnà àti lè máa lò fún àwọn nǹkan tí yóò mú kí ara rọ aráàlú tàbí àpè láìpẹ́ ní gómìnà Abíọ́dún Oyèbánjí ti ìpínlẹ̀ Èkìtì náà ti fa ìwé sọ̀wédowó lé àwọn onílé kan àti àwọn tó ní oko ilé ìtọ́ pé èrè oko wọn bá òpópónà tí wọ́n fẹ́ ṣiṣẹ́ afárá ilé ìtọ́ jẹ́ ti olókè tí yóò tó oníbùsọ̀ kan àti ìgbọ̀njẹ̀ méjì one point two kilometre ilé ìtì pé yóò wà ní agbègbè Òkèyìnmí ìjìgbó ajílọ́sùn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nípínlẹ̀ èkìtì abilékọ seliat raji tó jẹ́ àbúrò ẹnìkan tó jẹ́ agbẹjọ́rò àgbà lórílẹ̀‐èdè nàìjíríà ìyẹn arákùnrin ahmed raji tí àwọn tí àwọn ajínigbé jí gbé nílé rẹ̀ tó wà nílùú ìṣẹ́yìn òun ni wọ́n ti yọ̀ǹda báyìí lẹ́yìn ọjọ́ mẹ́fà tó lò lákàtà ti àwọn kọ̀rọ̀ǹsí ẹ̀dá ọ̀hún nílùú ìṣẹ́yìn ní ìpínlẹ̀ ọ̀yọ́ òun náà ti jí arábìnrin ọ̀hún gbé lọ́sẹ̀ tó kọjá eléyìí tó yẹ pé ya wọ ilé rẹ̀ ọ̀hún bó ẹni tó jẹ́ ọkọ arábìnrin náà olóyè àgbà síkírù adẹ́nìjì tó jẹ́ baálẹ̀ kòso nílùú ìsẹ́yìn òun ni ó fi ìdí ọ̀rọ̀ múlẹ̀ pé wọ́n ti yọ̀ǹda aya òun eléyìí tó pé lẹ́yìn tí àwọn san owó òtúsílẹ̀ tí òun ni fi rẹ̀ síta ó ní nínú gbókìjìkìjì báyìí ni wọ́n yọ̀ǹda arábìnrin ọ̀hún sí kó tó di pé àwọn mọ̀lẹ́bí rẹ̀ wọ́n rí gbó wá sílé ó sì sọ ọdún pé ìyá òun ló wà nílé lọ́wọ́ yìí ṣùgbọ́n láìpẹ́ láìjìnà wọn ò fi yóò lọ sílé ìwòsàn níbi tí ó ti lọ ṣe àyẹ̀wò lẹ́kùnrẹ́rẹ́ nípa ìlera ara rẹ̀ àwọn ẹ̀ṣọ́ aláàbò ti iléeṣẹ́ ọlọ́pàá ni wọ́n ti dóòlà ọmọdé ọmọ ọdún méjì kan àti àwọn obìnrin tó jẹ́ òǹṣòwò mọ́kànlá kan eléyìí tí wọ́n jí gbé ní ìpínlẹ̀ kwara àwọn obìnrin ọ̀hún náà jí gbé ní agbègbè ti ọ̀yáàrú láti ọláyínká tó jẹ́ abúlé kan eléyìí tó wà ní ìpínlẹ̀ kwara lásìkò tó ń darí bọ̀ láti ọjà alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ kwara Tóhún Èjìrè Adéyẹmí tó fìdí ọ̀rọ̀ múlẹ̀ fún àwọn akọ̀ròyìn sọ́nù pé àwọn ẹ̀ṣọ́ aláàbò òun náà pawọ́pọ̀ láti dóòlà àwọn èèyàn kù lákàtà wọn ó ní àwọn èèyàn náà sì ti darapọ̀ mọ́ àwọn mọ̀lẹ́bí wọn tó sì jẹ́ pé àwọn tó ó farapa ni wọ́n gbé lọ sílé ìwòsàn ìjọba eléyìí tí wọ́n sì gba ìtọ́jú tí wọ́n sì yọ̀ǹda àwọn náà láti máa relé gómìnà ṣèyí mákindé ti ìpínlẹ̀ ọ̀yọ́ ló ti fi ìdùnnú rẹ̀ hàn lórí bí ọmọ rẹ̀ obìnrin tóbi mákindé ṣe ṣe àṣeyọrí níbi ètò kẹ́kọ̀ọ́ rẹ̀ nílé ẹ̀kọ́ inú òun dùn ó sì jẹ ayọ̀ òun láti rí i pé ọmọdébìnrin ọ̀hún ó jẹ́ eléyìí tó tẹra mọ́ iṣẹ́ eléyìí tó ń ṣe nílé ẹ̀kọ́ òun tó sì ti pé ó ti wá kẹ́kọ̀ọ́ gboyè báyìí ó ní òun dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run fún àṣeyọrí yìí pẹ̀lú bí ìrìn àjò ọmọdébìnrin ọ̀hún ṣe ń tẹ̀síwájú àti pé ó ti ń ṣe àfihàn pé owó tí òun ó san ó tún ti dínkù gẹ́gẹ́ bí owó ilé ẹ̀kọ́ àbá òun fi ìdùnnú rẹ̀ hàn bẹ́ẹ̀ lásìkò tó fi àwọn ọ̀rọ̀ ọ̀hún ṣọwọ́ sórí ẹ̀rọ ti ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ lórí ẹ̀rọ ayélujára rẹ̀ ẹnìkan tó jẹ́ olùdásílẹ̀ ilé ìjọsìn kan tí wọ́n mọ̀ sí Godspring Assembly ìyẹn tí gbogbo yẹn mọ̀ sí Glass House ìyẹn pásítọ̀ Stanley Ogbonna eléyìí tí ilé ìjọsìn rẹ̀ wà nílùú Àbújá òun náà ti fi ẹ̀sùn kàn pé ó lé aya rẹ̀ àti àwọn ọmọ rẹ̀ mẹ́fà kúrò nílé látàrí àìgbọ́ra ẹni tó wà láàrin àwọn méjèèjì ẹni tó jẹ́ ìránṣẹ́ ọlọ́run ọ̀hún òun lọ pé ó ti bẹ̀rẹ̀ sí ní gbọ́nmi sí omi òtó láàrin òun àti aya rẹ̀ eléyìí tó sì yọrí sí ìkọ̀sílẹ̀ ni ó fi ẹ̀sùn aya rẹ̀ ló fi ẹ̀sùn kàn án pé ẹni tó jẹ́ ìránṣẹ́ ọlọ́run ọ̀hún ni ó jẹ́ pé ó jẹ́ ilé ìtòsọ́ ọdún pé òun ti ta àwọn dúkìá ọ̀hún eléyìí lójú tó sì jẹ́ pé lójúnà àti má ṣe jẹ́ kí ìjọba lè pín nínú ogún tó jẹ́ ti ọkọ rẹ̀ ọ̀hún nù fọ́nrán kan eléyìí tó wá ń jà rànràn lórí ẹ̀rọ ayélujára báyìí abilékọ tó jẹ́ aya olùṣọ́àgùntàn tẹ́lẹ̀ rí ọ̀hún ìyẹn Chioma òun ni ó fi ẹ̀sùn kan pásítọ̀ ọ̀hún pé ń ṣe ló ń ṣe àgbèrè tó sì tún máa ń dúnkokò tàbí fìyà jẹ òun nínú ilé ó ní òun bá pásítọ̀ ọ̀hún jìyà fún odidi ọdún méjìdínlógún sí mọ́kàndínlógún kó tó di pé ọlọ́run gbàdúrà rẹ̀ eléyìí tó jẹ́ pé nígbà tí àdúrà sì gbà tán òní pẹ́tọ̀ òun kó gbogbo ẹrù rẹ̀ kóun lé tó sì fi òun àti ọmọ sílẹ̀ tó lọ sùn ti àwọn obìnrin ọlọ́kanjọ̀kan òní eléyìí mú pásọ̀ tó kàn dé lọ́sàn-án kan orúkọ lónìí eléyìí tó sì lé òun àti àwọn ọmọ jáde tí wọ́n sì kó ẹrù wọn síta pẹ̀lú àwọn ọlọ́pàá tó du wamuwamu ó wá òun jẹ́ rí gbà. See him. God will help me. This is a pastor, Stanley Obunna. Look at him, he called police. Evicted me and the children out of the house. Look at me. Look at my properties. All unannounced. We're in the house this afternoon. He just came to the house with police. Threw my things and, and, and threw my things away. And threw my things out of the house. He already packed his things out of the house for years, sleeping around. Now, he has come to disgrace me after laboring with him for 18 years, 19 years. See what general overseer of Gospel Assembly, Glass Church Kubwa. Look at him. I'm his wife that labored with him for 19 years, 19 good years. The world needs to come into it and give me justice for suffering me, for suffering me for all these years for suffering me after six children. I have six children for him. Six, not one. My last child is four years old. My children, he doesn't even know where they are. Look at me. Look at me outside. Look at me outside. tó mo lérò pé ẹ jẹ gbádùn ti fọ́nrán eléyìí tí a mú wá fún ti àṣálẹ́ yá àwọn òròyìn wọn lọ́kànjọ̀kan a ò ní lè jù báyìí lọ fún àgbéyẹ̀wò òròyìn fún ti àṣálẹ́ ṣùgbọ́n tó bá yẹ pé ìgbà àkọ́kọ́ rèé tẹ́ ń láǹfààní àti máa wo ìkànnì yorùbá broadcasting network ybn ìkànnì tó ń fi yorùbá pọ́nbélé tí ò lábùlà gbé ìròyìn àti ètò rẹ̀ jáde ẹ fi àtẹ̀jíṣẹ́ ṣọwọ́ sí nọ́mbà èlé tí ẹ ń wò lójú ẹ̀rọ móhùnmáwòrán yín kí ẹ sì máa gba àwọn ìròyìn ọ̀hún àti ètò ọlọ́kanjọ̀kan bó bá ṣe wọn lọ́lọ́kanjọ̀kan agorébété oníkẹfọ́ tẹ̀ kó máa bá àtàyín lólobó bí àwọn ìròyìn bá ṣe ń jí wọlé ní yàjóyàjó bákan náà lẹ́sìn láǹfààní àti ṣe àpínkálẹ̀ àti àtànká àwọn ìròyìn wa àti àwọn ètò ọlọ́kanjọ̀kan tí a ti gbà sílẹ̀ fún ìgbádùn yín lórí àwọn ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ yẹn ọlọ́kanjọ̀kan ẹ ṣeun tẹ́ ń wò tẹ̀sí tẹ́tí sí ìkànnì Yorùbá Broadcasting Network ṣèyí ìpàdé ọlá tọ́jú oníròyìn ló dágbére fún yín pé ó dárọ̀ ó ra ayọ̀ lásùn ire o. Network fún ìgbédìde àṣà Yorùbá.